orúkọ mi ò yí padà Ṣèyí Bọ́nímọ̀ lórúkọ mi ohun tí mo wá ṣe lọ́jọ́ tòní mi ò ṣe rí àmọ́ wọ́n ti sún mi kọ̀ gírí mo ṣe ní kí n wá ṣe ọ̀rọ̀ yìí já lórí ọ̀rọ̀ Òjùpá Gogo àti ìyàwó wọn mo jẹ́ Fọláyan Ọláìwọlá mo pa àwọn méjèèjì sí iṣẹ́ ní May ni mo kọ alájọ conclude mo lè sanwó fún wọn wọ́n tẹ̀ máa bá mi níṣẹ́ ní June second àmọ́ nígbà tó di on the first of June òjòba gbogbo mẹ́sẹ̀gì mi ní ọwọ́ sàn tí ò pé twenty four hours mọ̀ tá a fi wọ iṣẹ́ yẹn wọ́n mẹ́sẹ̀gì mi pé lórí iṣẹ́ yẹn o kọ̀ǹtà àti pé mo ṣàwọn pé epo wọn ìgbà kan àwọn kan pé ẹ̀ tó bá yẹ pé àwọn fẹ́ wá ni pé àti pé mọ́tò wọn ní ṣú tó bá yẹ pé àwọn tẹ̀fẹ́ wá wá ni pé àwọn máa ná epo thirty five thousand tó wà ń flow pé but nígbà tó ti di pé ọ̀rọ̀ iléepo wọ́n sìn owó mọ́tò táwọn afẹ́ owó epo táwọn afẹ́ náà yìí sixty thousand pé kí ni kí ni kan tẹ fẹ́ ká ṣe ohun tó yẹ àwọn ṣe ń sọ fún mi being the pm mo ti ń rí pé àpò wọ́n fẹ́ kí n fún ọ lówó sí tí ẹ kò bá mi lára mu pé níbo ni ká kọ́ sí but mi ò lè sọ kí ni ju pé jẹ́ kí n gbá director tó gbéṣẹ́ fún mi sọ pé bá bá bá bá bá náà pè é sọ mo dẹ̀ bá director sọ̀rọ̀ tó bá ti jẹ́ bẹ́ẹ̀ kí n sọ fún ọ pa máa fún ọ ní thirty thousand naira kọ́ fún mi ní details kí n lè confam kí n lè tún send owó yẹn sí mo ní mo ti lọ wá bá wọn sọ̀rọ̀ mo ń pè wọ́n network yẹn bounce back mo dẹ̀ ń chat wọn bàbàbà ok ẹ má wọlé ẹ má fún yín lówó wọn náà wọn náà wọn ní ok so mo ní social distance ẹ̀jẹ̀ má pẹ́ dé ní ọ̀la yẹn o kókò tún ti ọwọ́ bí alẹ́ wọ́n sọ fún mi wọ́n tún send schedule sí mi nìyẹn pé àwọn wà ní oko aníkúlápó series àwọn ò ní meet up láti wá ṣiṣẹ́ yẹn pé ọjọ́ day two wa yẹn ọjọ́ eh, day one wa tó jẹ́ the second yẹn owó ní day six wọn àwọn dẹ̀ ní the crowd scenes níbẹ̀ láti ṣe tó dẹ̀ wà important kí lè bá fẹ́ kà ṣe báyìí sìn ten minutes ni ẹ̀ ń sọ fún mi ẹ̀ dẹ̀ tí mo mọ̀ pé wà lóko ẹ̀ tí máa mọ kíní kẹ́ tó lè ṣe kíní náà wọ́n sọ ah, pé kí n jọ pé ó dọ̀ àmọ́ ní kíní kẹ́ta ṣe ṣé ká gbà pé ẹ wàá mọ́ ní ọ̀la ká sún sí day two ẹ bá mi confam pé ẹ máa wá ní day two mo wá ní pé wọ́ọ̀tì dá mi lò mú pòun wọ́n náà máa get back sí mi wọ́ọ̀ dá mi lò mo dẹ̀ ti ń fọ̀ sí kínní mo wá pe ẹni tó dẹ̀ pé ẹ jẹ́ ká wá bá ṣe máa ṣe ká bí a ká substitute àwọn pípò yìí ká pẹ̀lú míì fún fi replace róòlù wọn wọ́n ní níbo la ti rẹ́ léèyàn ní nine minutes yìí kòkè náà àṣemí ní àṣemẹ́jì mo wá mú àwọn tó níṣẹ́ ní day two mo bí wọn wá sí day one mo bẹ̀ wọ́n láti fi wọ́n sí day two but tí yẹn náà wọ́n ẹ̀ tí confam fún mi o pé àwọn ò ní pé àwọn máa wá ní day two o wọ́n ẹ̀ tí confam fún mi o both ọkọ àti ìyàwó nígbà tó wá di day one wá ta ró mo ṣe ń bí wọn kí n mọ but still yet náà i will get back i will get back work confam sí mi pé n pé àwọn ti accept ká máa wá ní on the third yẹn of June which is our own day two but láti mú fọ sí kíni pé tí n bá tún ṣe kíni tí kí ilẹ̀ kíni fi tún ṣú tàbá tí wọn iṣẹ́ yìí máa break torí one most of ìyá wọn ní iṣẹ́ tó pọ̀ jù nínú iṣẹ́ yẹn iṣẹ́ yẹn máa break wọ́n á wò pé kíni mo dẹ̀ sọ fún director pẹ̀lú bí mo ṣe ń wá àwọn pípú yìí wọ́n fẹ́ bàṣẹ́ jẹ́ mọ́ mi lọ́wọ́ ni ẹ jẹ́ ká pẹ̀lú mí ń sìn o this is day one tó àtẹ̀tí ní carry over already pé kíní so wọ́n ṣàfihàn nígbà so mo wá lo reference mo pe star actor star actor láti wá láti wá replace wọn so star actor yẹn gan bí mo ṣe ṣe kíní star actor yẹn pọ́n mi lé wọ́n gbowó ss lọ́wọ́ mi o wọ́n gbowó ss lọ́wọ́ mi pé kíní fine nígbà tí mo dé torí pé iṣẹ́ ẹ̀ ti di iṣẹ́ impromptu wọ́n wá kọ́ fún mi lówó mo wá sílẹ̀ kan mo kíkọ́ dáwó padà ọkọ ò dá mi lóhùn ìyàwó dá mi lóhùn kí ìyàwó tó dá mi lóhùn ó on the third ọjọ́ di two wa ìyàwó dá mi lóhùn ìyàwó sẹ́ndì owó fún mi ó ten thousand naira nínú ohun tó máa fi balance ìyàwó wa ń ṣe voice note fún mi pé nígbà tó sọ pé mo ní owó yẹn kù ten thousand wọ́n ní rárá o wọ́n ní ten thousand yẹn kí n gbà ní ká pé owó inconvenience ní ten pé owó táwọn fi dáwó padà pé àwọn òṣìṣẹ́ ni tí ó ń dáwó padà àwọn òdẹ̀ ń ṣiṣẹ́ ni tí tí ó ń jẹ́ iṣẹ́ wọn á ní mà tẹ bá fẹ́ ṣe ẹ̀yin ló yẹ kẹ́ sanwó inconvenience fún ọ tó pé kí actor tí a pè á sì fún lówó impromptu ó gbowó essex lọ́wọ́ wa ni àwa the calling a disappointing ẹ̀yin the disappointing wa nítorí nínú rules wa actors wa kò sí ni tí actor bá ti disappoint yín tó bá pẹ́ mú ọjọ́ lẹ wá sọ pé wá yẹ date ẹ máa nílẹ̀tọ́ láti jẹ́ kátọ̀ ẹ fún yín déètì míì torí kí ni torí táàmù tí ẹ fún déètì yẹn sí ó lè ti lọ gbaṣẹ́ káwọn ẹ máa sọ pé kọ́ máa pèsè iṣẹ́ kó máa sọ pé òun oníṣẹ́ ń jọ yẹn kẹ́yìn ò bá wá ṣiṣẹ́ abẹ́tà kẹ́ ẹ farabalẹ̀ kó fún yín déètì tó máa ráyè tó ẹ pé àwọn tó níṣẹ́ ni ó. So, disappoint actor mo tó bá yẹ pé actor ló disappoint ẹni tó lè ṣe ẹ̀tọ́ ẹ̀ ni pé o ráyè mọ́ dáwọ́ padà jẹ́kọ́ pẹ̀lú míì wọ̀ ṣáà ṣe mí ní oṣù méjì wọ̀ dáwọ́ padà ìyàwó ṣáà ní blọ́ọ̀kì lórí whatsapp àti ní direct call ọkọ ògbé kọ mi mo mẹ́sẹ̀gì wọn wọ̀ dá títí dì sín wọ̀ dá mi lóhùn wọ̀ lẹ̀ declare fún mi pé àwọn ò ní wá tó bá yẹ jẹ́ pé mi ò wá lo ọpọlọ mi iṣẹ́ yà á break ẹ jọ ìdí tí mo fi wá wá nísìnyí torí pé kí ni torí nígbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ ní on six mo pe tampan president which is Mr. Latin mo jẹ́ kó mọ̀ pé báyìí báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀ àmọ́ nǹkan tí Mr. Latin sọ fún mi wọ́n ní ṣe yìí ni pé má kò ṣe dandan kó kó sáyé wá kó o bá mi being the president you have your state executive then he too has his own state executive pé state executive tiẹ̀ pé state executive tiẹ̀ so kọjọ sọ tí wọ́n bá wá rí yanjú àwọn yẹn lọ́mọ wá fáwọn ní feedback ni ó ṣe máa ní pé ó kan àwọn mo ti gbọ́ mo lè pe tampan governor Lagos State Alhaji Tajudeen Ayọ̀bíọ́jọ́ mo inform wọn mo pe tampan Ọ̀yọ́ State governor àti Bọ́sẹ̀ Akíọ́lá mo pe wọn mo inform wọn lé lórí pé bá bá bá bá wọ́n dẹ̀ intervene sí ọ̀rọ̀ yẹn àti wọ́n sẹ̀ tẹ̀ try wọ́n intervene but nǹkan tí wọ́n sọ fún àti wọ́n sẹ̀ pé eh, even pé mo ti pé mo ti fẹjọ́ sun Sodiq Adébáyọ̀ nǹkan tó reason tí mo lè fi sọ fẹjọ́ sun Sodiq eh, Adébáyọ̀ ni wípé àwọn ni the production manager Anikulapo series tó wà and he's my senior colleagues mo ní láti sọ fún wọn pé kọ́ bá bá bá ló ṣe àwọn náà ní ká máa intervene sọ̀rọ̀ yẹn so now even yomi ọlọ́run láyé náà mo jẹ́ kó mọ̀ sí ọ̀rọ̀ yẹn nígbà tí àti bó ṣe wá sọ ọ wá ní pé àwọn máa dáwó yẹn padà fún mi pé ibi táwọn ti ṣiṣẹ́ pé network yóò dáa mo ní mo ti gbọ́ wọn kò pẹ́ sígbà tí wọ́n sọ ẹ̀ two hours ago mo rí pé wọ́n lọ comment sórí post ní Instagram ẹjọ́ ṣé tí network kò bá dáa ṣọmọ aráyè comment lórí post ṣọmọ aráyè wọ Instagram tẹlifíṣe transfer àwọn tó dẹ̀ níṣẹ́ àwọn tó lówó ń disturb mi torí owó yẹn nígbà tó máa di owó tí mo fẹ́ fi sanwó fún àwọn tó bá mi ṣiṣẹ́ my crew la fi di owó torí ẹni tó níṣẹ́ wọ́n ti wọ́n ti sanwó wọ́n ti sanwó so èmi dẹ̀kẹ́rẹ́ tí mo jẹ́ the pm mo ní láti ní kí mo yọ mi ò láti yanjú àwọn crew tó bá mi ṣiṣẹ́ ó dẹ̀ ń disturb owó dẹ̀ àsìwọ̀n lọ́wọ́ so nísìn mo wá wò pé kí ni mo fẹ́ mo dẹ̀ inform our BOT náà which is Daddy Jídé Kòsọ́kọ́ àwọn náà ní ká máa intervene sí wọn níbi táwọn same thing no sọ fún wọn pé ibi táwọn wà network kò dáa táwọn bá ti ní kí wọ́n kúrò bẹ́ẹ̀ àwọn máa send owó wọ́n send yẹn ọ̀rọ̀ yìí ti ń dín bí àwọn pè ṣe ń disturb mi bó ṣe ń sìn mí lówó ó ti ń fẹ́ máa ka mo ti máa fi somehow ọwọ́ àgbà mi wọ́n pé kí pe àjàlájàdíngò kí n explain kí n explain fún wọn mo lè pè wọn mo lè ṣàlàyé fún wọn so àwọn dẹ̀ sọ fún mi pé ipe nǹkan tó ṣẹlẹ̀ ni wípé kí n má bínú pé kí n kí n jẹ́ kí ara wa gbọ́ sí ọ̀rọ̀ yìí mo dẹ̀ pe ara wa mo sọ fún ara wa mo bá bàbá wọn ni kí n má wọ pé ọ́fíìsì àwọn ló ń díù pẹ̀lú nǹkan báyìí ni pé àwọn máa intervene sọ̀rọ̀ yẹn ara àdé intervene sọ̀rọ̀ yẹn gbàtọ́ ìsọkùnjì ni wọ́n dẹ̀ gbà ní níjọ́ kejì mo dẹ̀ pé wọ́n ó dẹ̀ ní àwọn ti bá sọ̀rọ̀ pípọ̀ tó ní pé mo ti fẹjọ́ sùn àwọn èèyàn mo dáadáa ti pípọ̀ tí kì í ní sùúrù ni pé ẹgbẹ́ kan náà lájọ wà pé kí ni pé wọ́n máa dáwó padà kò rí pé kò rí pé mi ò ní sùúrù tó wáyé pé mi mo lówó ẹ mo sì lè máa tẹ́ńpà díẹ̀díẹ̀ àti pé iṣẹ́ iṣẹ́ ló la ṣe tọ́lọ́kọ́bọ̀ tó ń fún wa káwọn kan tún wá sí ìzì ẹ̀ kó dáa kódà kò ní àbígbá ojú ló máa tún wá pé ó ń pé ó ń bá àwọn ọjọ́ pé àwọn YouTube náà ń jáde tó ń tọrọ owó ọlọ́run ajá lógun bá ń tọrọ owó so mo ṣáà sọ fún ọ wá ní pé wọ́n ní tó bá di ending of June àwọn máa dáwó padà wọ́n ní kí n máa kí n jọ kí n máa kí n máa sọ fún anybody kí n lè má ní kí n mo gbé wọn síta mo ní mo ti gbọ́ pé kínní so kó dẹ̀ di ending of June mo rò ó kó dẹ̀ di second of july mo dẹ̀ pé ara wà báyìí báyìí báyìí mi ò rí owó wọn ní kò ṣẹlẹ̀ pé kí n send account details mi sí wọn tí bá lè send ẹ̀ sí wọn so ma send owó sí mi mo dẹ̀ send account details sí wọn that's on the second of july mi ò rí owó mo wá ń sọ fún wọn kó fẹ́ ṣe fídíò pé kí n láti lè pé bóyá gba tó tó kú mi ò fẹ́ kó di pé young actor kan máa ní young actor kan like senior actor yes he's my boss wọ́n ti ń ṣiṣẹ́ èké mi tó máa ṣe but mo ti ń rí kíní bí ìrí ìyàn jẹ mo dẹ̀ ti ń rí kódà pé wọ́n ò fẹ́ gbọ́dọ̀ sí tampam lẹ́nu mo ṣe ní kí n jáde kí n wá bá olúwa sọ̀rọ̀ ẹ jọ ẹ bá mi bá Òjòpá gbogbo àtìyàwó wọn sọ̀rọ̀ kọ́ dáwó mi padà o kọ́ dáwó mi padà o nítorí kí sobia kó tó dègbò ń sìn oníkànbẹ là ń ké sí o torí mò ń rí ọ̀rọ̀ yìí ń sìn gẹ́gẹ́ bí bí àkókò gàgàrà tí ò kékeré kọ́ wọ́n wà òkè jù mí lọ wọ́n lówó jù mí lọ but little money láti gbà láti lè ṣe kíni wáì tó fi ń ṣìzì ẹ̀ bóyá wọ́n dẹ̀ ń wò pé bóyá ọmọ gbà wo ni at least àwa náà ní àwọn junior colleagues lẹ́yìn but mi ò fẹ́ kẹ́ máa ní pé à ń gbà ọ̀rọ̀ yìí jù mo ṣe ti bẹ̀ yín ẹ bá mi bá wọn sọ̀rọ̀ thank God wọ́n ní fans wọn èmi náà ní fans tèmi I have my own loyal fans as well so ẹ jọ nítorí Ọlọ́run mi ò fẹ́ mi ò fẹ́ mi ò tún ní wá sórí afẹ́fẹ́ láti wá sọ̀rọ̀ yìí mọ́ kọ́ṣà ti sanwó fún mi fún mi nǹkan tí mo wá fún nìyẹn. and she